بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي الله وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله تعالى وبركاته عبيد الله ابو عكا قران فوالا دبر بسم الله أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم الحمد لله رب العالمين أدعو قفوا لهم أبا جماعة ẹjá dúpẹ́ dáadáa alhamdulillahi rabbil alamin ọpẹ́lú fún ọlọ́run ọba tí ó kàwá mọ́ àwọn ẹrú rẹ̀ tó mọ́nà alhamdulillahi lẹ́dí àdáná làhásà ọlọ́run ló tọ́ wa sọ́nà wa ma kunna linahtadiya lawla an hadana Allah kò sí garanti bá a lè wà lọ́nà bọ́lọ́mù bá fi wá mọ́nà ẹ̀dí adúgbẹ́ bọ́lọ̀ fi wá mọ́nà wáàsí tí a gbé wá sí mọ́ṣáláṣí wa yìí ẹ̀rí pé àṣùbà ni a máa ń wá bí láwọn ọgbà kan bẹ̀tẹ̀ eh, ọlọ́wọ́n ọba àlékè ọlá tún wá ṣe ní àsìkò ìṣá ìbáyìí ẹwùjọ́ tá a ti ríra gbẹ̀yìn tọ́lọ́run tún lọ́rọ̀ ẹ̀mí wa ẹ̀jẹ̀ adúgbẹ́ fọ́lọ́run wọn àtọ́rọ́ fún gbogbo àwọn afá wa ní mọ́ṣáláṣí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá àti gbogbo àwa ọ̀dọ́ àtọmọ ọwọ́ àpadà sí aburú ọlọ́mọdé tọ́ sí wa kí láàfi máa bára wa sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí òun ni tá a pè ní get back your peace get back your peace gbá ìfọkànbalẹ̀ rẹ padà ẹ wo ìgbà tọ́lọ́run fẹ́ mú orúkọ ẹ̀sìn yìí ó máa máa ṣe ní ẹ̀sìn àlàáfíà wọn a máa ṣe ní ẹ̀sìn ìfọkànbalẹ̀ torún fúnra rẹ̀ ọba tó lẹ́sìn asàlám lórúkọ rẹ̀ ọba àlàáfíà òfin rẹ̀ àlàáfíà ni ìlànà rẹ̀ àlàáfíà ni alukurani rẹ̀ àlàáfíà ló paláṣẹ tó bá ti pè nǹkan kan léèwọ̀ nǹkan yẹn máa fa ìnira fún yín ni ó máa fa ìdààmú fún yín ni ló jẹ́ kó pè léèwọ̀ tó bá ní ẹ má jẹ nǹkan kan ẹ lè lálàáfíà ni tó bá ní ìwà yìí ẹ má hù ú kẹ́ ẹ lè lálàáfíà káwọn tí ẹ̀ ń bá gbé kọ́ lè lálàáfíà kí àbájáde ìwà yẹn kó bá fún yín lálàáfíà ni ó wá gbé ẹ̀sìn ẹ̀ ní Islam ẹ̀sìn wa kì í ṣẹ̀sìn àtọwọ́dá ọlọ́run ní àlìyáwó akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina mo gbé ẹ̀sìn yìí fún yín mo wá ṣe oríire ní pípé sínú ẹ̀ ìdùnnú ayọ̀ ló pé sínú ẹ̀ ìdẹ̀kùn ló pé sínú Islam ẹ lè rí nira bẹ́ẹ̀ ó ní wà máa jà ala alaykum fi dini min haraj ìnira onínú ẹ̀sìn tèmi kọ́ tó bá ti ní ẹ lára lọ fura síra ẹ bóyá o gbàgbọ́ tó fẹ́ ṣe torí gbọ́lọ́hùn la yukallifu Allahu nafsan illa wusaha ọlọ́run ní mi ní gbé fẹ́ nìkan kọjá agbára rẹ̀ onífin bá tún ní kẹ́ ẹ̀ náà nǹkan la yukallifullahu nafsan illa ma ataha ìwọ̀n bá tí ń bá fún ẹni ma ní kó náà mi ò fẹ́ wàhálà fún ẹ ìlọ́rẹ̀ mi tí ń bá fún ẹ ìdíbi ẹ kọjá ojú orí ẹ bó pààyàn lẹ́nu tí gbogbo wa ń sọ pé ó máa ṣe o àwa ló máa ṣe fún àwa tá a ṣẹ́kù torí kò ní béèrè ìrun àárọ̀ ọ̀la lọ́wọ́ ẹ̀rì yẹn àwa ló máa ṣe fún gbogbo nǹkan pátá orí àlàáfíà kí ló wá dé tá a sọ àlàáfíà wa nù ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lè ní tí wọ́n ṣe Islam inú wọn kì í dùn ayọ̀ wọn kì í kún tó bá rò lọ tó bá rò bọ̀ àbẹ̀ ò ti sú mi kò ti ẹ̀yẹ mi mọ́ kí ló fà á òun láyé sọ yí pé ayọ̀ wa tọ́lọ́run ti fún wa a nígbà kẹ́ni kankan jágbà lọ́wọ́ wa olórí ẹni tó fẹ́ jágbà òun ni àṣà ìtọ́n ṣèitánì tẹ̀rí yẹn ìlérí tiẹ̀ ni pé ò ní lálàáfíà ìlérí ọlọ́run ni pé wà lálàáfíà ẹ wo nǹkan méjèèjì gbogbo ẹni tó bá ti rí wípé inú òun ọdún kó sáré fura pé à wọ́n ti já ìdùnnú mi gbà ní o àfi kí n gbà padà ọ̀nà tá a fẹ́ fi gbà padà láwa sọ lálẹ́ ìlànà tọkàn èèyàn fi ń balẹ̀ tóró máa mọ̀ sí lẹ́sìn ìfọkànbalẹ̀ ni tọ́lọ́n bá ń fẹ́ wa fún ìnira kò gba ọlọ́run níṣẹ́jú kan ẹ wo bó ṣe fi òbí kẹ ọmọ nígbà tó ọmọ fẹ́ dé ó lágbára kí ọmọ máa jábọ́ ó lágbára kó dáa bóyá dáadáa mọ̀ kọ́kọ́ sọ pé ọmọ five thousand wọ́n ti jábọ́ sí mojúpẹ́ kádírì o tẹ́yìn tẹ́ wàá mojúpẹ́ kádírì sì rí i pé ilé ò tí ì tó nǹkan kan ò tí ì tó iyọ̀ àtomi gbóná lẹ́ẹ̀ fi pa owó wọn àmọ́ bí ìlú ṣe bàjẹ́ tó tíyàn kan bá ń bọ̀ láyé báyìí á kó ìfẹ́ rẹ̀ sí gbáàyà àwọn méjì kan bàbá àti wọn wọn a máa retí ẹ̀ níbi tọ́lọ́run fẹ́ fàlàáfíà ìkókó ni ẹ ò lágbára o lè gbalé o lè raṣọ o lè ra oúnjẹ o lè lọ sọ́spítù o mọ nǹkan kan o tiẹ̀ lágbára àmọ́ o ti kófẹ́ sí gbáàyà àwọn òbí rẹ̀ látara pé ó nífẹ̀ẹ́ rẹ̀ fàlàáfíà ọ̀tọ̀lẹ́ni tí ó gbalé tó dé sí ọ̀tọ̀lẹ́ni tó máa raṣọ tó máa wọ̀ lẹ́gbọ́n ìyá rẹ̀ ti máṣọ wá làbúrò ìyá rẹ̀ máṣọ wá ni bàbá rẹ̀ ń raṣọ ìwọ ló fẹ́ wọ̀ ó lè jẹun òní ó mọ̀bí tó ti tó ń jẹ ó dẹ̀ mọ́rú oúnjẹ tó lè jẹ òun ló ṣe bẹ̀ lóru kà ló gbé sígbà àyà ìyá rẹ̀ tó ń fẹ́ àlàáfíà fún ọ àlàáfíà yẹn orí gbígbé láì mọ̀ ń pa ẹ̀ àlàáfíà yẹn ọ̀rá ṣọwọ̀ láì mọ̀ ń pa ẹ̀ àlàáfíà tọlọ́run yẹn oró ń jẹjẹ láì mọ̀ ń pa rẹ̀ ara rẹ̀ ó máa gbóná ọ̀tọ̀ làwọn tí ó gbé ọ lọ sọ́spítù tàlẹ́ni tó ń dára jọ̀wọ́n Allah ló ń dára ẹ wá wo bó ṣe fàwọn òbí ṣọ́wa yẹn ní kékeré ó ti ń transfer responsibility yẹn sórí ìwọ náà báwọn náà ṣe ń dàgbà tí wọ́n ní wọ́n rìtáyà wọn ò lágbára mọ́ ọlọ́run wa máa sọ fún wọn náà pé bó bá kírun jáwọ́ lọ wàbìlì wà lèdè ní ìsànà wá ṣe dáadáa sáwọn òbí rẹ̀ mú kàn mú tọ́ tóbi ní o kẹ́ òfin ọlọ́run ó ṣe ń fàlàáfíà fún wa olóbi yẹn o kò nídìí kó mọ bó ṣe fẹ́ gbalé mọ́ ìwọ ló wà gbalé ìwọ ló wà fún lóúnjẹ ìwọ ló wà raṣọ fún ìwọ ló wà tọ́jú ẹ̀ ìwọ ló wà di bàbá àti ìyá fún àwọn wo ló tún ṣe fún ó tún ṣe fọ́mọ òrukàn ìyẹn ò tiẹ̀ lóbi ó wá ní ká tọ́jú ẹ̀ la lè fi rí ọ̀nà wọn lọ tí ó ti garanti àlàáfíà fọ́mọ òrukàn ó tún dárúkọ àwọn aláìní ẹ bá lọ Suratul Nisa àyà 36 wọ́n tó rí ṣe èèyàn mẹ́sàn-án tó dárúkọ ó ní wà abudullah wala tushriku bihi shay'an ẹ má bọ́ lọ́nà gbogbo wa bil walidayni ihsana ṣe dáadáa sóbí rẹ̀ méjèèjì ló ń pè lẹ́sìn kan lè lálàáfíà wa bi zil qurba àtàwọn ẹbí rẹ̀ ó dárúkọ ẹbí kan lè lálàáfíà wal yatama ọmọ tí ò lẹ́ni tí ó tọ́jú ẹ̀ kó lálàáfíà wal masakin gbogbo aláìní kan lè lálàáfíà wal jari zil qurba aládùúgbò tó súnmọ́ wà ní jáàrì lè jónúbì aládùúgbò tó jì wà sọ ìwé òbí jáǹbì ọ̀rẹ́ rẹ̀ àwọn alábàárìn rẹ̀ wàbílẹ̀ sẹ̀bí àwọn ọmọ ojú ọ̀nà wà máa mọ́lákàtà ìmọ̀ àdùnkù àbáwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ yìí gbogbo náà ń ṣètò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà kalẹ̀ lálàáfíà àṣẹ àlàáfíà lètò rẹ̀ bí o bá fi alálàáfíà ilẹ̀ ilẹ̀ tá ń rí àní lè rìn lórí ẹ̀ tẹ bá gbẹ́ bí ń sìn kòtò lẹ́ máa kàn kí lọ́lọ́run wá ṣe ó ní wà lẹ́lẹ́ ìjà alára kọmọlá àrùjọ sàlùlá fámúṣù fi màná kíbíà wà kó ló mi rìsíkì wà ilẹ̀ ìlọ́ṣù ọlọ́run ní ilẹ̀ yẹn mo ti tẹ́rí rẹ̀ bá fún yín nínú ẹranko tó burú jù láyé ilẹ̀ ní nọmba wán kìnìún ò burú kí tó jẹ èèyàn márùn-ún yóò ti àti pa kìnìún àmọ́ ilẹ̀ lè gbẹ̀mí gbogbo nàìjíríà láàrin ìṣẹ́jú kan tí earthquake bá dé báyìí sí ẹ̀mọ́ kò yàtọ̀ ọ̀rọ̀ ọkọ̀ tó ń jẹ́ ìlú kọ́ lílé àtẹ̀yìn àtóúnjẹ ìlú yín àti ilé yóò wá gbé yín mì àtúnṣún rẹ̀ bọ̀ ọlọ́run ṣì bẹ́ẹ̀ fún wa ọlọ́run bá ti wáyé kílé tó tẹ́ ilẹ̀ pẹ́rẹsẹ kalẹ̀ lálàáfíà wàlìjì báàlà àwòtàádá ó wá máa òkè ó fi kanlẹ̀ mọ́lẹ̀ àǹtàmí dàbí ilẹ̀ ọba máa mímọ́ yín lẹ́sẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ kalẹ̀ lálàáfíà jọmọ ẹjọ́ bí ò bá sọ omi kalẹ̀ ìjà lè gbélé ayé omi rẹ̀ kalẹ̀ lálàáfíà ni ó wá ṣe ìdàpọ̀ láàrin omi àti yẹ̀pẹ̀ ìwọ̀n ń di iṣu ń dìgbàdo ń di rẹsì ń dóúnjẹ tá à ń jẹ torí kí kalẹ̀ lálàáfíà ni a hungry man is an angry man àbí kò ṣe oúnjẹ lásán gbogbo tí ó lọ oúnjẹ ń bẹ nínú wa kalẹ̀ lálàáfíà ni àwa ń yàgbẹ́ wọ́ọ́rọ́ à ń tọ̀ ẹ̀bá ń dúpẹ́ bọ́lọ́run gbogbo tó ṣe pátá kalẹ̀ lọ́làáfíà ni ó dá àìsàn tó bá wọn lọ́run kò ní dáwòsàn rẹ̀ anábíwá Muhammad ó ní ọlọ́run kò dá àìsàn kan kó má dáwòsàn fi ń ṣe oògùn malaria oògùn typhoid oògùn diabetes oògùn ikọ́ ta ló ṣe é Ah, mọ́ṣáláṣí wa yẹ burú díẹ̀ o ètì ẹ̀gbórúkọ lọ tó bí agbègbè tásọ látàárọ̀ ẹ̀rí tọmọ èèyàn lè ṣe bẹ́ẹ̀ tàlọba tí ń dá gbogbo rẹ̀ lára Allah sáwọn tí ń bẹ lókè kalẹ̀ lálàáfíà yìí wọ́n ròyìn àwọn metroid tí wọ́n fẹ́ wá látòkè kí wọ́n jálù wá ń sálẹ̀ tóyìnbó bá lo àwọn telescope wọn wọ́n máa ń rí wọ́n wá sọ pé ayé ó parẹ́ wọ́n á wo iye distance tó fi ń bọ̀ wọ́n á lọ yẹ kó dé ní December twenty six wọ́n á ní ayé ó parẹ́ December twenty six kíní yẹn á wá kan sánmọ̀ ilẹ̀ ayé ní December twenty six yẹn àlàáfíà ni ó wà bọ́ sí. torí bọ́lá ti sọ ní suratul Anbiya yìí pé ó ń gbé sókè wa sakfan mahfuzo àjà oníṣọ́ títúmọ̀ sí pé ìṣọ́ lòun fi sánmà ṣe sánmà táwa ń wò yìí is for our protection gbogbo ẹ̀ kalẹ̀ lálàáfíà ṣọ́rọ̀ kalẹ̀ lálàáfíà ṣó clear ṣá kò clear níjọ́ táwọn pilot kan bá mi sọ̀rọ̀ ó wá ní nínú atẹ́gùn tóun ti ń fly kiri ayé nínú atẹ́gùn tí àwọn gbádùn ju atẹ́gùn nàìjíríà ni sẹ́mọ̀ <laughs> èyí tí gbogbo gbàgàgbàgàgbàgàgbàgà ẹ̀ ó ní tìlú mi tó bá wọlé ẹ̀kan ò ní wọ pléènì mọ́ báwọn dẹ̀ ṣe ń wà lọ́dọ̀ wọn wà bọ́dì kẹmọ́n tọ́lọ́ ń tọ́jú sínú atẹ́gùn yìí anyway káwá lè lálàáfíà jù nídẹ̀yìn gbogbo tí mo sọ yẹn tá a máa rí pé ó tóbi ó tóbi ó tóbi gbogbo rẹ̀ ó tóbi tó ìtọ́sọ́nà ọlọ́run àlùkúdà tó fi àlùkùránì ṣe tó fi ànábì Muhammad ṣe so ti bá ní get back your peace. It means you deserve to have a permanent peace, not a temporary peace. Ṣé rí àlàáfíà tí Ọlọ́run ṣe fún wa? Òun ni àlàáfíà ìmọ̀ ẹsẹ̀ tó yẹ ká gbé, ìgbàgbọ́ wo ló yẹ ká ní, àgbọ́yé wo ló yẹ wá torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ rí tí ń ṣẹlẹ̀ sí wa àfọwọ́fà ni o kí ni gbogbo àfọwọ́fà ẹ wo kùránì níbẹ̀ mọ́ṣáláṣí wa yìí mọ́ṣáláṣí wa mọ́ṣáláṣí alálùbáríkà ni adétírà tó pọ̀ bẹ̀tì bá ṣe tó sí yẹn náà ni máa ń wà ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀mọ́ nínú yín pé èmi máa ń gbé o bẹ̀tì àlàáfíà lẹ́rí tí wọ́n tó pọ̀ yẹn o ọba àlàáfíà tó fẹ́ ká lálàáfíà ó ní o ò mọ̀ ń pa ìṣẹ̀dá ara rẹ o sì tọrọ kó fẹ́ wà o fúnra èmi ọlọ́run ni mo dá ẹ mo wá fẹ́ tọ́ ẹ sọ́nà mo fẹ́ kó lálàáfíà kágbára oṣó má ka ọ kágbára àjẹ́ má ka ọ kágbára elénìní má ka ọ kó o lè ṣẹ́gun ọ̀tá rẹ ọ̀tá rẹ nọ́mbà wà ní àṣetáàní kó o lè tó bá ti ń nọ́ báyìí ọmọ rẹ gbùdù tó bá ti jẹ́ kọ́lọ́hún fi ẹ́ mọ̀nà ṣèbẹ́yìn náà rí pé gbogbo ń tààrọ̀ kó lè fún alálàáfíà ò padà fún alálàáfíà jẹ́ lè dárúkọ ń tàà lè ní tó lè fún alálàáfíà nàìjíríà yìí owó ayẹ́kọ̀ ṣe àgírípò owó fún yàn lálàáfíà <laughs> sọ̀rọ̀ ẹ̀yìn olówó lẹ́wà bí tí owó máa ń fún yàn ní àlàáfíà ṣé ẹ fẹ́ owó ni ṣé bẹ́ẹ̀ fẹ́ owó ẹ owó kílẹ̀ rí owó kọ́ ló ń fúnni lálàáfíà kí ló ń rí sí tẹ̀mí sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní owó gidi ó dà gbé ẹ̀ tí lọ́wọ́ gidi ẹ bá ní owó gidi bí five hundred billion dollars ṣe máa lè wá sí ìbàìṣà Allahu Akbar owó wá tún lé yí láàrin èrò gbọ́n mẹ̀kúnnù yìí tí bá dọ́dọ̀ wọn tó bá lọ mú yàn bá rí bá dí mẹ́sọ́gá fún ma gbé pọ́blẹ̀mù wá ní ó sálọ àbí ó sálọ ìyẹn ti ẹ̀kọ́ ní pọ́blẹ̀mù olówó ẹ̀ẹ́ máa nǹkan the richest man in UAE nígbà yẹn ẹ̀rí pé jẹ́ẹ̀tì tó rà náà ló kú sí ìjọ tí jẹ́ẹ̀tì ẹ̀ crash báyìí àwọn èèyàn ní olówó fowó ra kú wọn ni the best jet làwọn ń lò bẹ́ẹ̀tì olówó kò sí fọkànbalẹ̀ yóò kan nínú tó ń pè lówó ibi tí fọkànbalẹ̀ wà la fẹ́ sọ ní alẹ́ ọlọ́run bá kó jẹ́ kó yé wa ọmọ ńkọ́ tí ọmọ máa ń fi hàn lọ́kànbalẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọlọ́run fún wa lọ́mọ rí o ṣùgbọ́n ìgbà tó ń wọ́mọ gan wà dáàmù àìbẹ́kọ̀ ká tó lóyún wà dáàmù tó bá lóyún tán bó ṣe ń bí ló máa yàgbẹ́ ìjọ tó fẹ́ bí ń kọ́ òranjú tó bá bí tán wọ́n lè ní oníjọ́ndìs tó bá yá ọlọ́run ṣàánú mi o wàhálà yẹn lèèyàn máa bá yí títí máa sanwó iléèwé wọn o ṣé wọ́n ti ríṣẹ́ o ṣé wọ́n ti bímọ ẹjọ́ ẹjẹ́ kí n pẹ̀lẹ́ ara wàhálà tá à ń sọ náà lérè yìí fún mi bí yóò bá ní fóònù sí i kò ní mọ̀ pọ́lọ́ ń ṣorí fóònù tí mo ṣe lecture tó disturb lecture ẹ gbọ́ mi jọmọ́ so wàhálà ọmọ mi o ọmọ mi o ọmọ mi o ọmọ òkè dàgbà lójú òbí o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tóbi yìí wà láyé rà ẹ̀nàwọ́ òbẹ́tùlá ẹ̀nàwọ́ bàbá ẹ̀ wà láyé <laughs> táwọn òbí yìí bá rí ẹ̀ dàgbà lójú wọn o nǹkan mi tẹ́ lè ṣe gan ọkàn wọn ní balẹ̀ kéde tó ti débẹ̀ tó ti dé ee kan ni wọ́n ń gbé wọn bẹ̀ yẹn o hello wàhálà ní títí so ìfọkànbalẹ̀ ò sí níbi ọmọ ọlọ́run bá kó fún wa lọ́kàn balẹ̀ ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí wa ó fún wa lówó ó fún wa lọ́mọ ó fún wa dúkìá tó dáa so ẹ wá jẹ́ ká bọ́ síbi tá à ń lọ báyìí ọ̀nà ó lálẹ́ gbà rí ìfọkànbalẹ̀ tẹ́ bá wo suratu rahman nígbà tó lọ́n sọ rẹ̀ tó ṣe fáyé tó ní arahman èmi làjọ kí ayé o the first orin tó sọ allamal Qur'an mo fi mọ kuraani mọ̀ yìí to get your peace back you must speak your Qur'an back get back your Qur'an allamal Qur'an mo fi mọ kuraani mọ̀ yìí ṣé mo kí ni sọ́tò tọ́ ha ó ṣe ìlérí kan síbẹ̀ Quran twenty verse one twenty three to one twenty five ó ní Quran yìí ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé fàlàyé dìlú wà láàyè ṣùkọ́ ó lẹ́ni yẹn ò ní sọnù ẹni yẹn ò ní ṣorí burúkú mo fẹ́ kẹ́ lọ underline ọ̀rọ̀ méjèèjì yẹn ọlọ́mọdé asọnù ọlọ́mọdé aṣorí burúkú jẹun káwa láìka dúrà gan àwa ò ní lọ wo condition wo ló gbé síbẹ̀ ó lẹ́ni tó bá tẹ̀lé kùránì yìí ló sọ pé kò ní ṣe kí ni kò ní sọnù kò dẹ̀ ní ṣe kí ni kò dẹ̀ ní ṣorí burúkú òun fi condition sí o táwa bá ń ṣàdúrà àwa máa ń yọ condition yẹn kúrò akọni ọlọ́run jẹ́ kí má jẹ́ ń sọnù má jẹ́ ń ṣorí burúkú láti gba ìfọ̀kànbalẹ̀ wa padà láti bẹ̀rẹ̀ kùránì dé parí ẹ̀ ìtọ́sọ́nà tí ò lẹ́gbẹ̀ẹ́ wọ́n ni wọ́n mọ̀ àrọ́dọ̀ àndìkìrì ẹni tí ò bá lo kùránì yìí kódà kó máa kírun kó máa gbàwẹ̀ kó máa ṣoríṣiríṣi fàyínà láwọmọ yìí ṣẹta dọ́ǹkà ó máa dààmú láyé ó máa dààmú tí ò mọ tí mo sọ. So débi tó fẹ́ tẹ̀lé ó máa dààmú so ká má bàa dààmú yẹn la ṣe ń ṣe wá sí i pé láti lálàáfíà ọmọ ìyá mi ẹ má ṣe wá sí i ní àgbọ̀dánù ṣe rí wá sí tẹ gbọ́ tẹ́yìn náà dẹ pinnu immediately gbé wa kùránì mo ti ẹ̀fẹ́ yan mo ti láti ní gan ọ̀rọ̀ kùránì mo fẹ́ kó yanjú mo fẹ́ mọ kí ni mẹ́sẹ̀gì tọ́lọ́run fi ránṣẹ́ sí mi torí pé tó bá ti gba mẹ́sẹ̀gì yẹn tó bá dẹ̀ tẹ̀lé à ó lè dààmú tí nǹkan bá ń dàrú ó máa wá rí pé tiẹ̀ ò dàrú ni ìwọ ló máa máa ròyìn ọlọ́run ó wà ní ẹ̀yìn èèyàn àbẹ́mi nìkan ni mò ń fìlì kíní yìí ni nítorí atamátàsí lọ́rọ̀ ọlọ́run ní tó bá sọ fún ẹ máa ṣẹlẹ̀ ìwọ wò ẹ gbogbo àyà tí ìmáàmù wa kan fi kírun fún wa nítẹ̀lẹ̀ rántí ṣúrátò bá kọ́ra àyà ọ̀lẹ̀ tí mo náà ẹ́ mo ṣáà mọ̀ pé ká a máa síbi tó ń tẹ̀lé húlà lè jánà wà lámáyà àti ikú masalu lẹ́dí na khalao min qablikum masá tí ó mọ̀lẹ̀ bá sáà wà dọ̀rọ̀ wà zùlẹ̀ sílù hatta yakula rasula walladhina ma'ahu eh, mata nasrullah ala inna nasrallahi الله àyà yẹn lásán ìtọ́sọ́nà ni gbogbo dààmú tó bá rí ọlọ́ni orògbóyá máa fi ẹ́ lẹ̀ torí pé o gbà mí gbọ́ mi wá ní mi ẹ̀ wò ẹ bá gbórúkọ náà níbi. Ah! so aláìsàwẹ́à. He knows what is happening to you. Má máa wò gbèsè ayé ẹ bí ìgbà tọ́lọ́run ọ̀mọ́ ń pa ẹ̀. He sees you. Ọlọ́run rí ẹ̀. Ó gbọ́ ẹ̀. Ó mọ̀ ẹ̀. Onímọ̀ ń mi ẹ̀ wò. Orògbó máa yan fanda wà lè jọ náà mi láì jẹ́ pé mo ṣèdánwò fún ẹ. Irú ìdánwò tí mo ṣe fáwọn tànà tó le títí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ẹni rí tó wà pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ pé mata nasrullah ìgbà wo gan ni àránṣẹ́ ọlọ́run fẹ́ dé ṣé mọ̀ pé nǹkan yẹn ti dé gbogbo nìyẹn. ala inna nasrallahi qarib lára tó fi kírun fún wa ni tó bá lówó lọ́wọ́ tó mọ̀ pé owó tó wà lọ́wọ́ ẹ̀ distributor ni ẹ wọ́n tún ká ayé àkọ́ fún wa yẹ̀sàlónákà máa zàáyù fi kúrò owó tí mo ní tàbí níná kul ma anfaqtum min khairin falil walidaini wal aqrabina àṣẹ àwọn pẹ́rẹ́ntì mi àṣẹ wọ́n nípinnu owó mi àṣẹ àwọn family members so tó bá fún bọ̀dẹ́ lówó ò help ẹ̀ o ara ẹ̀ ló help because ọba tó fún ẹ lówó ló gbọ́dọ̀ fún tó bá ràn ìyàwó ẹ lọ́wọ́ ààrẹ ló ẹ ara àwọn ara ẹ nìyẹn tó bá ràn ọmọ ẹ lọ́wọ́ gbogbo ẹ ó ti sọ bóyá máa pín wọ́n tún ka àyà kan fún wa àyà tó tẹ̀lé ni eh, ilẹ̀ àyà yìí kutiba alaykumul qitalu wa huwa kurhun lakum wa asan takrahu shay'an wa huwa khayrun lakum wa asan tuhibbu shay'an wa huwa sharrun lakum wallahu ya'lamu wa antum la ta'lamun àìmọye nǹkan tí wọ́n tọrọ tó ṣe é pé kò wá rí bó ṣe ṣe bó ṣe fẹ́ tí wọ́n kí gbogbo nǹkan tá à ń tọrọ kọ́ la máa ń rí tó bá ti tọrọ ẹ̀ ó dẹ̀ ṣàdúrà bó ṣe yẹ kó ṣe ó dẹ̀ kí bó ṣe yẹ kó kí kódà ó tiẹ̀ gba àwẹ̀ nǹkan yẹn wá bọ́ sí. ọlọ́run ní ṣó mọ̀jù ní ọlọ́run lọ ni wàá sá àǹtẹ̀kẹ̀rẹ̀ ó ṣe àǹtẹ̀ fàwọ́ àkàìrù lakum. nǹkan tí inú ń bí ẹ sí yẹn oore dẹ̀lẹ̀mí ọlọ́run fi ṣe fún ẹ o nǹkan míì tó ń tọrọ aburú ló ń tọrọ ìwọ gbára lé mi èmi ni mo nímọ̀ ìwọ ò mọ̀ ẹ bó ṣe pínlẹ̀ ayé ìjọba ó ti pín nǹkan tó máa fi dán oníkálukú àdúrà wa nígbà míì ó ń talu ètò ọlọ́run and Allah says I can never be frustrated so nǹkan mi wà tó ń tọrọ tí ò bá ohun tó fẹ́ fi dán ẹ wò mu kò ní í gbà á bẹ́ẹ̀ tó ti wá ṣoore kan fún ẹ oore ẹni pé o ò ní ṣàdúrà kan kó má gbà gbígbà àdúrà yẹn ọ̀nà mẹ́ta nínú kò rí nǹkan tó ń fẹ́ inú kó fi di aburú fún ẹ nínú kó tọ́jú ẹ̀dì ẹ ìjọba ìdí wọn wọn ní ta bá rí oore tó ti bí àdúrà wa jáde níjọ́gbẹ́dà kì á mọ̀ a máa sọ fọ́lọ́run pé ò bá ti má ṣe kankan láyé torí gbogbo ilé tó kọ́ sí kádírì mọ̀dúpẹ́ street ló fi lẹ̀ àbí àwọn tí ó mọ̀gbà tó kọ lójoogun ẹni ò bá ti bá mi rìsáàfù gbogbo ẹ̀ sálìjọ́ náà yìí ìtorí ìdí èyí ọlọ́run bá ń fẹ́ wa fún àlàáfíà tẹ́ bá wo ìgbàgbọ́ ẹlòmíì ẹlòmíì sick látara pé ó nígbàgbọ́ pé ọmọ èèyàn ló ń ṣe o pé èèyàn ò lè lálàáfíà tó máa fi kú ọlọ́run lémi ni mò ń ṣe ẹ́ ọlọ́mọ èèyàn ni bàbá yẹn ó tàka lánàá ìyá yẹn wọ́n ti gorí odó torí mi bẹ́ẹ̀ ni àwọn ẹni bí wà wo gbọ́n tọ́lọ́run sọ ni ṣé ìgbàgbọ́ ẹ̀ ni pé ọlọ́run ó nífẹ̀ẹ́ fún dáadáa àwọn àjẹ́ àtòṣó àwọn ò fẹ́ kí dáadáa ṣẹlẹ̀ sí ẹ àtọlọ́run àtàjẹ́ wọ́n wá jà àbí àjẹ́ wá win ni ò jẹ́ kó dáa fún ẹ ìtumọ̀ gbàgbé lomi nìyẹn o a ní ayé o ayé o ayé o ìwọ gangan láyé yẹn kí ló fà á ò ní mọ̀ nípa ìròyìn ọlọ́run ẹnikẹ́ni ò lè borí ọlọ́run àṣetáni ò lè borí ọlọ́run àjẹ́ ò lè borí ọlọ́run oṣó ò lè borí ọlọ́run ayákìlà ò lè borí ọlọ́run. tó bá ń sọ ọ̀tá lọ́ka sọ́rọ́tò nìsáyà ayá 45 ọlọ́run ni wallahu a'lamu bí àdá ikùn èmi ọlọ́run nìkan ni mo mọ gbogbo àwọn ọ̀tá yín wà káfá bèèlà ìwà kíìlà àbí wà líyá ló sọ wà líyá wà káfá bèèlà iná sí rọ èmi ọlọ́run tí mo sì mọ̀tá ẹ̀ mo ti tó láti ṣẹ́gun fún ẹ mo ti tó láti ràn ẹ́ lọ́wọ́ tó bá mọ̀rọ̀ yẹn ọlọ́run ni ò ní máa gbá wọn kankan sí pé ah, wọn láìkí mi ni wọn lẹ ìfá tẹ bá mọ nǹkan tó ṣe fún mi ẹlòmíì gbà pé ẹ̀gbọ́n òun tó ya òun ni ò jẹ́ kóun lówó ẹlòmíì gbà pé ìdílé òun náà ti ń ṣe òun ah, ibo lọ́lọ́run ti dáhùn yẹn gbogbo iná lẹ máa ń kà ẹ̀ka asúrátù mólíkù tàbáraka lẹ̀dí bíyádì ìlì mólíkù wà wà láà kó lè ṣe ìkọ̀dí gbókọ́ tó sọ bẹ́ẹ̀ oní ìbùkún ni fún ọlọ́run ọba tó ṣe pé ọwọ́ ẹ̀ ni gbogbo agbára wa ọwọ́ ọlọ́run ni gbogbo ọlá wà ọwọ́ ọlọ́run lówó wà ọwọ́ ọlọ́run lọ́mọ wà ọwọ́ ọlọ́run nípò wà ọwọ́ ọlọ́run làlàáfíà wà ọwọ́ ọlọ́run lẹ̀mí gígùn ọwọ́ ọlọ́run ní kárí jẹ́ ti ka Imran aya twenty six rẹ lè lálàáfíà tó wà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe é ṣe. tu tí ilé mọ́lẹ́kà máa ń taṣá aṣẹ́ni tó bá wù ló máa ń fún ó ní ẹni tó mú mi ni mo fún ẹ̀mí tó wà lára gbogbo wa yìí ṣáwa la tọrọ ẹ̀ jọmọ ẹ sọ̀rọ̀ mọ́ ẹ̀mí tó fi mí ṣòra lọ́jà yìí ṣó ṣàdúrà débẹ̀ ni tó tí ilé mọ́lẹ́kà máa ń taṣá kò yàtọ̀ sí yàtọ̀ lóko máa ń yàṣá ó lé mi ni máa ń dá tó mú mi lillahi mulku samawati wal ard èmi ọlọ́run lọ́lá sánmọ́ àtilẹ̀ yakhluqu ma yasha èmi ni máa ń dá nǹkan tó wù mí yàábù lè máa ń yasha òye náà sà èmi ni mo fún ẹ lọ́mọ obìnrin wa yàábù lè máa ń yasha òzùkúrọ̀ ni mo fún ẹ lọ́mọ ọkùnrin àwùzàwíjú òzùkúránù wàyí náà sà mo lè ní kó máa bọ́kùnrin kó máa bóbìnrin kó máa bọ́kùnrin kó máa bóbìnrin àti múlíkù ọlọ́run la fi ríran ó mọ bó ṣe ríran múlíkù ni tútì lè múlíkà máa ń tàṣà ẹni tó mì máa jẹ́ orí wàtàǹzí ò lè múlíkà mi máa ń tàṣà ẹlòmíì ti rí tẹ́lẹ̀ èmi ọlọ́run máa ní kó má ríran wọn. ó gbà á ní ó ní máa fún yàn lọ́la máa gbà lọ́wọ́ ẹ tó wùn mí wàtò ìzù máa ń tàṣà máa gbé ẹ ní ìyẹn tó bá wùn mí wàtò sí lò máa ń tàṣà máa yẹ ìyẹn tó bá wùn mí agbára tí mo èmi kọ́ ni mo lè sọ̀rọ̀ mi ò ra ọ̀rọ̀ mi ò sanwó ọ̀rọ̀ mi ò béèrè special brand lọ́dọ̀ ọlọ́run ó kàn ní máa sọ̀rọ̀ alámọ̀ olè bàyà agbára tó fi ń sọ̀rọ̀ yẹn ó ti wá gbà lọ́wọ́ àwọn ẹlòmíì wọn ò lè sọ̀rọ̀ mọ́ wà wá rẹni tó ń wú ẹ báyìí ọ̀rọ̀ kún inú ẹ̀ kò lè jáde ọmọ ìyá mi áyà òun láti mọ̀ pọ́lọ́run ló pin kárí jẹ kárí mu ká lè rí ká sọ̀rọ̀ ká lè ni Quran chapter forty three verse thirty two lọ́ni àhún yẹ́kìsìmọ́nà rahmatọ̀rọ̀ bí sáwọn náà ń pín orí ọlọ́run ni mo fẹ́ kó dá ẹ̀mí ẹ̀ padà gbé ẹ̀mí ẹ̀ kúrò lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn láti wákàtí ọ̀wọ̀ yìí ọmọ èèyàn kan lè fún ẹni tọ́lọ́mù ọba fún ẹ gbé ẹ̀mí ẹ̀ kúrò pọ́mọ èèyàn kan lè gbà lọ́wọ́ ẹ̀ ìtọ́lọ́hun ò bá gbà lọ́wọ́ ẹ̀ aya wo ló ti sọ bẹ́ẹ̀ Quran thirty five verse two onímọ̀ yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ó ní tí bá ní ó máa jẹ́ tẹnìkan nínú dáadáa kò sẹ́ni tó lè díwọ́ kó má dọ́dọ̀ ẹ̀ wàmọ́ yùmùsíkì àmọ́ tẹ́mi ọlọ́run bá dìbò pé kò ní dọ́dọ̀ ẹ̀ fọlámùrísílá làwọn mi bá dì í kò sẹ́ tó lè fún ẹlẹ́yìn ọlọ́run ni bóyá ẹ̀ get me get back your peace stop attributing to others the decrees and decisions of Allah ẹ má yẹ̀yẹ́ ọlọ́run pé ọlọ́run fẹ́ kó dáa ẹnìkan ò ó dáa ẹnìyẹn ló wá wìn ah irú ìròyìn wo nìyẹn dábàá lọ wọ àwọn ìròyìn ọlọ́run èwo la lè dúró tì nínú ẹ̀ tá à ní ṣoríire ìròyìn ọlọ́run kò sí àyà tá a mú tá à ní ìròyìn ọlọ́run ní sọ́látọ̀ ashir láti verse 18 to 24 àmọ́ níbi ìgbẹ̀yìn ó ní huwa Allahu alladhi la ilaha illa hu alimul ghaybi wash-shahada huwa ar-rahmanur rahim huwa Allahu alladhi la ilaha illa huwa al-maliku alikudusu asalamu alimuminu alimuhaiminu alazizu alijabaru alimutakabiru subhanallahi amma Wallahu wàláwò lè khaliqu alìbáàrí wà lè mùsọ̀gbìrì láwọlé asmáwòlé òsì ṣe ní gbogbo túnmọ̀ orúkọ kọ̀ọ̀kan ẹlẹ́bí ṣe wákàtí lẹ́ṣọ̀ wákàtí kankan No Allah for what he does and get back your peace. Má gbẹ́mi ẹ̀ gbóná lórí ohun tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀ kọ́kọ́ yọwọ́ mi èèyàn dànù. Kò mọ̀ yí pé ìtọ́lọ́run bá kádàrá lèèyàn lè ṣe sábàbí ẹ̀. Ìtọ́lọ́run bá kádàrá ẹnì kankan lè ṣe sábàbí ẹ̀. Wọ́n sì ní Allahu muqaddaru wan nasu musabbab. alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni nípa ìjọsìn àṣé the only business we have in this world is to worship Allah sokoto mọ̀ am I an achiever ǹjẹ́ mo wà nínú àwọn tó ti ṣoríire <laughs> wàláì ó wà nínú wọn tó bá lọ gbé oríire sí bóyá àwọn tó kọ́lé àwọn yẹn ò sínú ẹ̀ o bóyá àwọn tó fẹ́yàwó bóyá àwọn tó bímọ bóyá àwọn tó joyè tó jẹ president àbí vice president àbí senators àwọn yẹn wọn sínú criteria kí ló fà á ẹni tó dá wa ní wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun ìdí pàtàkì tí mo fi dá yín ni kẹ́ ẹ wá sìn mí tàbí olóríire ẹ̀dáhùn olùsílọ́hun o lè jẹ́ president no problem ṣáà jẹ́ olùsílọ́hun o lè jẹ́ senator no problem ṣáà jẹ́ kí ni olùsílọ́hun o lè jẹ́ cat pusher ṣáà ti jẹ́ kí ni o olùsílọ́hun Now, ibi tí wọ́n bá ti mọ̀ yí pé n tá a fi ń mọ̀ bóyá ẹ̀dá ṣoríire láyé òun ni bóyá ìtọ́lọ́hún torí ẹ̀dá ló ń ṣe kò séèwọ̀ nínú ká lówó kò séèwọ̀ nínú ká bímọ kò séèwọ̀ nínú ká kọ́lé nǹkan dáadáa ní gbogbo ẹ̀ but gbogbo ohun tó o bá ní kí lọ́lọ́run ní ká fi ṣe o ká fi sin lọ́hùn-ún bọ́tò o bá jó lówó tó ń sin lọ́hùn àbò jẹ́mẹ̀ kúnnù òsìn lọ́hùn àbò lọ́mọláyé òsìn lọ́hùn àbò tiẹ̀ wá bímọ òsìn lọ́hùn àbò òróyè jẹ́ òsìn lọ́hùn àbò òróyè jẹ́ òsìn lọ́hùn ò tí ìmọ̀ tó wá ṣe o ọ̀nà tálàáfíà fi bọ́ sí gbá èèyàn ni pé ìtọ́lọ́hùn ní kí n wá ṣe ni mò ń ṣe mo mọ̀ lọ́wọ́ ọba lọ́kàn ìbọ́lọ́hùn orogún mò ń kírun mi mò ń ṣèwọ̀n bá sádàkà tí mo lè ṣe bí ìṣèjúra ní lọ́pàá ńlá láàfin àgbẹ̀ ayé you have already achieved you are an accomplished gentleman ẹni tó wá kírun náà ń pè bẹ́ẹ̀ o ẹni tó jẹ́ pé tọ́lọ́ kó tó gbà lá ó ti dé mọ́ṣáláṣí accomplished gentleman nìyẹn àmọ́ ó ṣe pàdé wọ́n pèrún òkì ah, ah, ẹ̀rọ ni o wọ́n pèrún mọ́ ń tajà ẹ̀rọ ni o wọ́n pèrún mọ́ wo tẹlifíṣàn ẹ̀rọ ni o ọ̀nà tá a lè gbà sóríire ni pé ọlọ́ni iná sọ̀láta kánat alálìmọ̀mìnínà kìtàbà màókúta àsìkò tọ́lọ́mbá ní àwa sìn ló yẹ wá sìn so láti lálàáfíà the determining factor bóyá mo wà ní àwọn olóríire òun níjọ́sìn ẹlẹ́ẹ̀kẹta Getting back your peace means you have an uncommon level of contentment. Contentment, ayọ̀ ọkàn, kéèyàn máa nítẹ̀lọ́rùn. Kéèyàn máa nítẹ̀lọ́rùn, ọ̀nà ọ̀la máa ń gbà nítẹ̀lọ́rùn. Ọ̀nà àkọ́kọ́ ni ká mọ̀ yìí pé èmi gangan bí mo ṣe wà yìí, Olúwa ti fẹ́ ẹ́ lórúkọ mi kí lórúkọ wa jà máa if you look at yourself ẹsẹ̀ ẹni o ọwọ́ ẹni o tó bá wo gbogbo àwọn nǹkan tí mò ń dárúkọ yẹn gbogbo àwọn nǹkan tí mò ń dárúkọ yẹn wàá rí i pé kò sí èyí tó ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ ọwọ́ ni o ẹsẹ̀ ni o ojú ni o gbogbo ẹ̀ka ara ni tí mi ò bá ní rìsíìtì ẹ̀ lọ́wọ́ ah ó yẹ kí n máa sọ yí pé ó yẹ kí n máa sọ díẹ̀ tó nínú nǹkan ò ní nǹkan léèyàn bá mọ ìtumọ̀ díẹ̀ tó nínú nǹkan oní nǹkan wà á mọ̀ fọlọ́run ti ṣe mẹ́wàá fún ẹ because tó bá jọ ọmọ èèyàn ló fún ẹ ní nǹkan ojú á máa tì ẹ́ tó bá rí bí nàìjíríà ṣe kíráàkì tó yìí kẹ́nìkan ní kò wá lọ́la ó mọ́ ẹ̀ hundred thousand ó tún di ọ̀tún lọ́tún ní kò wá tó fún ẹ̀ two hundred thousand gbàtò máa fi níjọ friday oníkó wá gba five hundred thousand jọmọ bí o bá fún ẹlẹ́ni tì mọ́ láyé ìjọ tó bá ti pàdé ẹ̀ kí ló máa ṣe ẹ̀ dáhùn ó nígbàgbé wáwo tọ́lọ́ ń ṣe mọ́ ẹ̀ àwọn ẹgbẹ́ wa wà ní mọ́ṣúárì báyìí àwọn ẹgbẹ́ wa wà ní surgical emergency wọ́n wà ní medical emergency wọ́n wà ní different hospitals ta ló fà wá ní license ká wà lé ah, ẹ bá dúpẹ́ ọmọ ìyá mi contentment tó bá ti láyọ̀ ọkàn ò ní problem you are like the richest person because ìtọ́lọ́run fún wa ju ohun tá à ń tọrọ lọ òmùṣe máa ń sọ fún wa níbi àtibádé màá ní tó bá ń tọrọ nǹkan tọ́lọ́run ò bá ti ṣe é tètè máa rántí nǹkan tí wọ́n ò tọrọ tọ́lọ́hun ṣe ọmọ ìyá mi jẹ́ lè dárúkọ nǹkan tẹ́ ẹ̀ tọrọ tó ṣe ayé gan ò tọrọ pé fẹ́ wá Allahu Akbar ó kọ́kọ́ náà wá pa bẹ́ẹ̀ nù ẹjẹ́ á ní tẹ́lọ́rùn ẹnìkan kò ju lọ akọ́ndára wa láàmú ni ẹnì kankan kò ju ẹnì kankan lọ the only thing ta fi ń jura wa lọ òun ni àdánwò so the more you ask the more àdánwò you get in fact àdánwò ẹni tó ní nǹkan ju ẹni tí ò ní lọ. ǹjọ́ ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá ti lọ ṣe election jọ yẹn tí wọ́n yọ mìíràn mọ́tò mi ṣóbọ̀ wà ilé níbẹ̀ àbí wọ́n ní ẹwọ ń sìn àfá tó kọ̀ máa rìn lọ sí mọ́ṣáláṣí tó lọ ṣe wáàsí jẹ́jẹ́ kò ní problem àìbẹ́ẹ̀kọ́ ó ṣe wáàsí ẹ̀ lè yọ mìíràn mọ́tò ẹ̀ <laughs> àwa ń ṣe lẹ́ṣọ̀ lọ́wọ́ mo kọ̀ gbọ́ ìbọn ní pàápàá àṣọ́lọ́pàá mi ló yìnbọn mí mọ́kọ́ tó ṣẹlẹ̀ ó ní à òun ráwọn ọlọ́kadà méjì kan ọdún síbi mírọ̀ wọ́n ti fa kíni mírọ̀ ẹ̀yọ wọ́n ti wọ́n á ní tàbá tí ẹ̀ lọ àkìlọ̀ bóyá wọn tó yọ yẹ bí ọ̀nà ọ̀nà máa tà fún wa níjọ́ kejì máa ń sábà sọ báwọn èèyàn mo ní èèyàn méjì ń gbénu ilé kan ìkan ra mọ́tò ìkan ra mọ́tò ta ló máa sùn gbádùn ẹ̀yin ẹ̀ dáhùn ta ló máa lọ tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá kí ló sọ àdánwò la fi jura wa lọ kò ń ṣeré ẹni tó ní nǹkan wàhálà ẹ̀ pọ̀ ju ẹni tí ò ní lọ àmọ́ kí ni kọ láìsà ìgbàgbọ́ nínú Ọlọ́run kì í jẹ́ tó ní kó kì í jẹ́ tí ò ní kó ẹ jẹ́ ká láyọ̀ ọkàn tó bá náà jẹun nínú ilé kan kò sí ohun tó ń jẹ tó jẹ rí kí ni kọ láìsà kí ni wọ́n lè jẹ tí ò ní jẹ́ kébí páyàn wọn ẹ dárúkọ ẹ̀ tí bá ti jẹ́ kí ní èbí ò ní pa mímọ́ ẹ dárúkọ ẹ̀ kò sí ó ní wà lánà bí wà náà kún bí ṣe yìí máa fi bí páyín ọlọ́run ti sọ yẹn tó ìjọ tó bá ti dé báyẹ ká máa kí ẹ kú oríire ni pé à ah, ebi ń pa mí congratulations ó ti lè bí máa pa ẹ ó ti lè bí máa pa ẹ kò sí in tó lè jẹ tébí bá dé ò lè rántí pé ó jẹun rí àìbẹ́ẹ̀kọ́ tó bá dẹ̀ yóò ò lè rántí pé nípa ẹ̀ fúngbà díẹ̀ ní gbogbo ayé yìí ẹ láyọ̀ ọkàn ẹ má fi gàgbàgà pẹ̀lẹ́ nìkan àwọn tí kì í jẹ́ kálálàáfíà nìyẹn èèwọ̀ ní kẹ́ ẹ máa wọ ẹni tó ní tẹ́ẹ̀ ní èèwọ̀ ní ẹ̀yìn náà ní kẹ́ ẹ máa wò unzur ila man asfala minkum àwọn tí ò tó wa náà ní ká máa wò ẹ máa lọ sọ ọsibítù ẹ má dúró nígbà tẹ ẹ síìkì ziyara to the marid ká lọ wọ àwọn tó sick èèyàn lè lọ lásùt kó bọ̀ kó jẹ́ the same person tó bá jẹ́ kó wu àwọn ibì kan ò ní rántí pé ò ló ń jẹ ń lé torí tó bá tún débì kan àti jẹun á difficult fún ẹ so ẹ jẹ́ ká lọ wo àwọn tí ò tó wa wọn lálàáfíà tó ní ìtumọ̀ ènìyàn kẹ́ lè láyọ̀ ọkàn ẹni tí ń wo ẹni tó ra bàtà bàtà yìí ló fáìn tó yìí èmi dẹ̀ wá lo slippers two thousand ẹ wo bàtà seventy thousand ìwájú ló wo tó bá wẹ̀yìn wà rẹ́ni tí ò lẹ́sẹ̀ tó lè wọ bàtà sí wà rẹ́ni tí ò lẹ́sẹ̀ wọ́n ti gé tán méjèèjì àìmọye ẹ lè dìde báyìí ni ò jẹ́ kẹ́ mọ̀ bí ìdí ṣe ń jẹrà ìjọ ẹ̀dá ò bá lè dìde ẹ mọ̀ bí ìdí máa ń jẹrà ẹ lọ́wọ́ wọn tó wà lórí wíṣà ọlọ́run gbogbo ẹni tó wà ní dùgbùlẹ̀ àìsàn ọlọ́run bá wà gbé wọn dìde so lára ọ̀nà téèyàn gbà lálàáfíà òun ni kí ẹ̀dá jẹ́ ẹni tó ní ìtẹ̀lọ́rùn tí ó fi gagbága pẹ̀lẹ́ nìkan gbogbo àwọn ẹgbẹ́ ni mọ́tò ló wá ń gbé àwọn ọmọ wọn lọ sí skul mọ́tò kọ́ ló ń jẹ́ ká ṣoríire láyé o lówó tí mọ́tò máa fi wá gbọ́mọ ẹ̀ bẹ̀tọ́ lọ́hún fún ẹ lẹ́sẹ̀ tó lè fi mọ́mọ ẹ lọ àríbẹ̀kọ́ àlùbáríkà lójú ẹ ó yẹ kó ọmọ mi lọ náà sùn ó yẹ kó lọ sí bíbá àlùbáríkà lójú gbogbo àwa tá a sọ̀rọ̀ yìí ilé ìwé làwa lọ ìjó ní wíńdò ìjó ní lẹ́kùn ẹ mọ́tò máa lò báríkà tẹ́ ẹ bá lọ ọbẹ̀ òjò ń rọ̀ báyìí ó máa fẹ́ lù wá àlùbáríkà ń gbogbo kìníyàn atẹ́gùn fẹ́ bá máa fẹ́ lù wá jákọ̀ǹde kọ́lọ́mbà ṣe lọ́mọ àlìjọ náà gbogbo wa la lálùbáríkà tó torí ìdí èyí ẹ máa figagbága ẹ máa rọra yín pin lórí nǹkan ara tó tún jẹ́ ká lálàáfíà ẹlòmí ti ṣẹ lọ́hun nínú wa débi pé kò ti ẹ̀gbà pọ́lọ́hun lè forí jìun kì jẹ́ kí ẹ̀dá fẹ́ lọ síwájú mọ́ ọlọ́run ní kúlíyà ìbàdí alladina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ń kó lè ṣẹ̀ má já kàn nínú oore ọlọ́run inna Allah yaghfiru dhunuba jami'a ọlọ́run ni mo ṣe tán láti pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ tó bá lè ṣe nǹkan wọ̀nyí alákọ̀ọ́kọ́ kí wọ́n fúnra rẹ̀ bànújẹ́ ìyẹn làkọ́kọ́ ìyẹn kọ́ ní kejì yẹn làkọ́kọ́ kó bànújẹ́ kó wà remorseful nípa ẹ̀ṣẹ̀ rẹ because ìròyìn ayọ̀ lélẹ́yìí tí wọ́n bá gbọ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ alẹ́ ni tí ó ṣe islam rí tó bá gba islam lẹ́nu anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní al-Islam ya'dimu man kana qablahu ó ní Islam tó gbà yẹn ó ti pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti lọ́yìn rẹ̀ <laughs> ó kàn wọ ní Islam ni o olùtìpa rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwọ tó ẹ pé bóyá àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó ń ṣẹ̀ tẹ́lẹ̀ tó o bá fẹ́ ṣoríire ọlọ́run jẹ́ ká ṣoríire pinnu lálẹ́ yìí pé ó dópin ó dópin kò bànújẹ́ lórí ẹ̀ kó wá dá a dúró kó wá pinnu bó ní padà bẹ̀ mọ́ àwọn májẹ̀mú túbá nìyẹn ara àwọn kan tó ń jẹ́ kí àlàáfíà padà sẹ́mi wa nìyẹn inú ọlọ́run máa ń dùn sí ẹrú sìn rẹ̀ tó bá ronú pé wà dá gbogbo wa la mọ àwọn kan tá à ń ṣe nílé ìkọ̀kọ̀ tẹ́nìkan ò rí tó bá fẹ́ lálàáfíà jẹ́ kí ìkọ̀kọ̀ rẹ dáa ju gbangba rẹ lọ ọ̀nà tí ìkọ̀kọ̀ fi ń bàjẹ́ òun níjọ́ tá a bá kóyán ọlọ́run kéré tá a gbàpọ̀ lọ́run ò rí wa àwa máa ṣẹ̀sìn tó fáìn níta àmọ́ tá a bá dé kọ̀kọ̀ a ṣe ṣìnà a báyàn jẹ́ a ṣe tọ́lọ́wọ́n bó fẹ́ ẹ jìnà sí gbogbo ẹ ẹjọ́ dópin kò sẹ́ni tó mọ ọ̀la àwa tá a wà yìí bá ṣe ríra wa mọ́ lámọ́ yìí kò sẹ́ni tó mọlẹ̀ tó máa mọ́ so yẹn ò kí ń postpone àti túbá èèyàn kí n postpone ní stick farm ìsísí ilé èèyàn ṣe kíyàn lè jáwọ́ ní gbogbo ẹ̀ tá a bá ń fẹ́ lálàáfíà ẹ̀jẹ̀ aṣọ ẹni tá ń bá rìn àwọn wo lọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi wà tó ń jẹ́ pé òun gangan ní kó wàhálà bá wa ẹlòmíì tẹlifóònù lọ̀rẹ́ rẹ̀ ìwòkuwò tí ń wò kò lè jẹ́ kó lálàáfíà láéláé torí tó bá ti wo kú wo a padà ṣiṣẹ́ kú ṣe èèyàn máa ń wo channel wo ni mo fẹ́ wò kì í ṣe pé ojú akàn máa wo kú wo kiri tí wọn bá fẹ́ lálàáfíà you must know when to switch off you must know when to put it down ẹlòmíì tẹlifóònù ní twenty four hours so àti tó yẹ kórí àti tó yẹ kórí ló máa máa wò all the time to have peace of mind you must determine who you relate with ẹlòmíì wà tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ràn tó máa fún ẹ ìmọ̀ràn tó takò làákàyè ni òun ló máa sọ pé ọ̀rẹ́ mi irú ayé ò ló wáyé nítorí dí èyí èèyàn máa ń ṣe àṣàyàn kí lòun fẹ́ máa gbọ́ kí lòun fẹ́ máa rí ta lòun fẹ́ máa bá ṣe ọlọ́ni yáyọ alladhina amanu taqullah wa kunu ma'a sadiqin tó bá bẹ̀rù ọlọ́run tán wà wá wáwọn ẹni ire tó mọ̀ bá rìn iṣẹ́ tẹ́ni eré ó ṣe fún ẹni pé tó o bá gbàgbé dáadáa wọ́n ràn ẹ́ létí ìrínisíni sọni lọ́jọ́ ẹjá wà wọ́n tá ń bá yí ẹjá jìnnà sí ẹbọ òòṣà òròlé wa ni ìdílé wa ni gbogbo àwọn nǹkan tó bá ti yàtọ̀ sí ti ọlọ́wọ́n bá lè ọlá tó gbé kalẹ̀ fún wa kárípa jìnnà sí tá bá fẹ́ lálàáfíà ká fi ìwà jọ ànábì Muhammad ìwà tá fẹ́ fi jọ ànábì Muhammad yìí ìwà tá fẹ́ fi jọ ànábì Muhammad yìí sallallahu alaihi wasallam òun ní pé gbogbo àdánwò tá ń bá yìí ó ti báyà láyà rẹ̀ yìí ọba tó gbé e borí àdánwò á gbé àwa náà borí àdánwò wa tó bá ti wo ìgbésí ayé ànábì Muhammad ọ̀tá ò ní jọ ẹ́ lójú ó lọ́ta tó ju tiwa lọ ọlọ́run sì gbé borí ọlọ́run agbáwa náà borí ọ̀tá wa ọlọ́run ní yansurukumullahu fala ghaliba lakum tèmi ọlọ́run bá ti ràn ẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó lè borí rẹ̀ wa in yakhzulukum àmọ́ tí n bá dẹ́ ẹ dábùkátà rẹ̀ famanza lezi yansurukum min badi ni tó ní tó lè ràn ẹ́ lọ́wọ́ lẹ́yìn mi ọlọ́run so lára ọ̀nà tí à ń gbà lálàáfíà padà òní ká kọ́ṣe ànábì Muhammad bó bá jí bí ọba sóúnjẹ ńlé rẹ̀ alóhùn ń gbààwẹ̀ ẹni àwẹ̀ bá mọ́ lára yóò mọ̀ lálàáfíà púpọ̀ àmọ́ kó tó máa gbààwẹ̀ jẹ́ káwọn dókítọ̀ kan tẹ́sítì ẹ̀ kan rí i pé ó wà mẹ́rin tó lè gbààwẹ̀ torí lómi tó bá gbààwẹ̀ ìgbà yẹn gbọ́dọ̀ àlàáfíà rẹ̀ máa crash bet sumu tẹ̀síbù ẹ gbààwẹ̀ kẹ́ lálàáfíà ni wọ́n sọ tí ń túmọ̀ sí wípé ara wa yìí ó ní bùkátà sí ìsinmi bẹ́lómi ṣe ń jẹ́ ló tún jẹ́ ló tún jẹ́ ló tún jẹ́ ara ẹ̀ ọ̀sinmi ẹ́ńjìn yẹn ọ̀sinmi digestive system ọ̀sinmi ìdààmú ni lọ́tún lọ́sì ẹjẹ́ aṣọ ohun tá à ń jẹ tá a bá fẹ́ lálàáfíà bómi ṣe wà yẹn àǹfààní omi ti pọ̀ jù ọ̀gọ̀rọ̀ wa ọmọ bí wọ́n ṣe ń mọmi omi sì wà nínú tí máa ń fún yàn lálàáfíà tẹ́ bá mọmi gan yóò máa tọ gbogbo tí ń bẹ lára yín dànù ni so lára tí ń jẹ́ kálàlàáfíà gẹ́mù ìsọ fún wa òun ni ọ̀nà tí Muhammad gbà àwọn ìwà tó wù ìwà oníjẹ́ alálàáfíà àkọ́kọ́ ẹni tí ń bá ń wá ìmọ̀ ní gbogbo ìgbà yóò lálàáfíà ìmọ̀ yẹn ni ó mọ̀ tọ́ sọ́nà ẹlẹ́ẹ̀kejì ẹni tó ń ṣọ́ èèwọ̀ ọlọ́run yóò lálàáfíà ìwà làá fi ṣọ́ a máa wà extremely careful life of caution ni mùsùlùmí gbé tó bá gbé wá báyìí á yẹ̀ wò tí lè bá ń tọ́lọ́run sọ kò ní ṣe ẹlẹ́ẹ̀kẹta ká máa wà ní sùúrù sùúrù mẹ́ta la nídìí asọ́bùrù àlàtọ́ à sùúrù la fi ń tẹ̀lé àṣẹ ọlọ́run asọ́bùrù ànílẹ̀ máa sí àsùúrù lèèyàn ní ti fi ń sáfẹ́ṣẹ̀ asọ́bùrù àlàlẹ̀bàlà sùúrù la fi ń borí àdánwò tí ọba láwọn ọ̀wà yìí yóò lálàáfíà bákan náà àṣùkúrù kájẹni ti ń dúpẹ́ ẹni tí bá ń dúpẹ́ kò sí nǹkan tó kéré ó máa dúpẹ́ lé lórí ká máa appreciate ara wa ọkọ mi ò mọ bó ṣe ń dúpẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó mi ò mọ bó ṣe ń dúpẹ́ lọ́dọ̀ ọkọ ẹni bá ń dúpẹ́ you appreciate little things kì í ṣe pé ẹ ṣerú eléèlò lè fún mi ní ẹnìyẹn tí ń ṣiṣẹ́ torí tá a bá ń dúpẹ́ bí ànímọ́ báwọn ṣe ń dúpẹ́ fọlọ́run gan bákan náà a ní ìdíkà rẹ̀ ń lẹ̀ ẹni bá fẹ́ lálàáfíà kò gbọ́dọ̀ wáṣọ ìgbéraga ìgbéraga kì í jẹ́ kẹ́dà lálàáfíà ìyà ló ní ìgbéraga máa ń jẹ bákan náà lára àwà tá a fi jọ òní káyé bínú káyé bínú kájẹ ni tó rọ ẹ mọ̀ pé tó bá ń bínú òní lálàáfíà ìdààmú ni ó padà débà ìtẹ́nìkan gbọ́ tẹ́nìkan ṣe báyìí lẹ́nìkan gbọ́ ló bọ́ sọ́lẹ̀ ọlọ́run lè sọ fún wa ní Suratu Imran àyà one thirty four wàlẹ̀dínà yóò fi kú náà fi sàrá ìwà dọ̀rá wàlẹ̀káàzì ní nàlẹ̀gáìsà àwọn tí máa ń gbé ìbínú mì wàlẹ̀ àfihàn àmì nurse tí wọ́n máa ń ṣàbójú kúrò fọmọ èèyàn ẹ ṣàbójú kúrò fún ìyàwó yín ẹ ṣàbójú kúrò fọkọ yín ẹ ṣàbójú kúrò fáwọn ọmọ yín ẹ má mẹ́ni kankan sínú kẹ̀lé lálàáfíà inú yìí ó yẹ kó fi jẹun ni má mú síbẹ̀ ó lálàáfíà if you bottle up a lot of things orí yẹn ó mu sínú orí lè ó mu sínú orí yẹn náà ó mu sínú báwo ló ṣe fẹ́ lálàáfíà torí ìdí àwọn ìwà abọ́lá ìwà ká máa wíṣ dáadáa fẹ́ lòmíì ó máa ń jẹ́ alálàáfíà lára tó tí a ṣe ta lè ṣe ta lè lálàáfíà ni pé má retí nǹkan kan lọ́wọ́ ẹ̀dá kan àfọ̀dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ó máa ń fúnyàn lálàáfíà gan-an gbogbo ohun tí ń bá ṣe ọmọ ni mo tọ́ ìyá kaná àbùdù ọlọ́run ni mo ṣe é fún mo fi sin lọ́run ni wà kaná stein ọlọ́run ni ó san mí lẹ́sàn ìyàwó ni mo fún lówó ìyá kaná àbùdù mo fi sin lọ́run ni ìrètí kankan lọ́dọ̀ ìyàwó wà kaná stein ọlọ́run ni ó san mí lẹ́sàn ọkọ ni mo tọ́jú ni mo ṣe dáadáa sọ́kọ mi gẹ́gẹ́ bí obìnrin ìyáàkà náà àbúdù ọlọ́run ni mo fi sí wà ìyáàkà náà stein ọlọ́run ni ó san mí lẹ́sàn ó ní wà látàn ló ń ẹ máa fún yàn ní nǹkan nípa ìrètí nǹkan lọ́wọ́ ẹni yẹn òun láti máa ń sọ pé zero expectation leads to zero disappointment if i'm not expecting anything from you you cannot disappoint me. But the reason people suffer a lot of disappointment is that they have so much expectations. Ibi ni Amadawa sí wa dúró sí. Ẹ lọ mọ̀ wípé gbogbo ohun tá a bá gbìn là máa ká. Ayé sádákà. Ẹni tó bá ń ṣe sádákà, ayé rẹ̀ ti dáa. Ẹni tó kí ni ìtumọ̀ rẹ̀? Gbogbo ohun tó ń gbìn yẹn ó máa ká òwò ló ń bọ́ lọ́rùn ṣe ó máa jèrè ẹ̀ lastly àtayé wa o àtowó wa o àti dúkìá wa o ẹ̀jẹ̀ á ta tá a bá ti ta fọlọ́run bó ṣe wọlọ́run ni ó lò tó bá jẹ́ òun ló ní ẹnu mi ẹnu mi yóò tún gbọ́dọ̀ ṣẹ́ mọ́ tó bá jẹ́ òun ló lẹ́sẹ̀ mi ibi tó fẹ́ lẹ́sẹ̀ yìí máa máa rìn lọ tó bá jẹ́ òun ló lọ́wọ́ mi in tó fẹ́ lọ́wọ́ mi ó máa ṣe tó bá jẹ́ òun ló létí mi in tó fẹ́ létí mi ó máa ṣe nígbà ti ta gbogbo rẹ̀ fọlọ́hun ìta fọlọ́hun yẹn ni máa ń jẹ́ ká tún nísinmi ọlọ́run tó ní wá òun náà ló gbogbo tá a bá ti ní òun náà là fi sìn ìta gbọ́lá ọlọ́run jẹ́ ó ṣàǹfààní fún wa ọlọ́run jẹ́ alẹ́ ìtúbà ọlọ́run gba gbogbo ìjọsìn wa gba sàdákà wa gba àwẹ̀ wa o gba ìrun wa o gbogbo wa tá a pinnu páàkéwú ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn o yá lè gbé kùránì kó rọ̀ wá lọ́rùn yá lè gbé àdìsànà Muhammad kó rọ̀ wá lọ́rùn gbogbo tá a bá ṣe má jẹ́ a torí ayé o má jẹ́ a kárí ni yá lè ṣe nítorí ọlọ́run má kó káà lè gbẹ̀san wa káà bá nàbí Muhammad wọlé ọ̀la akólukọ́ lè azà stafunláì lè wàlákùn assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh ìjà rẹ̀ ni tó ní ìbéèrè kò sí tó subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi